ok ma ẹ bá mi dá ọkọ yìí ma. orúkọ mi Paula Gomes. báwo lè ṣe jẹ́ sí bàbá wa aláàfin. Eh, cultural ambassador. cultural ambassador. máa kí ló ṣe pẹ̀lú kàn sọ fún wa. bàbá ò ti lọ ò ti lọ sí ọ̀run. ǹjẹ́ ó bẹ̀rù àwọn síkì ni kí ló fà á. mi ò mọ̀ ṣùgbọ́n. Eh, Tisoro Baba Lose, uh, not us. Uh, I talked to Baba last week, so Baba was fine. Maybe his God take him, so Baba was fine. What about is more about talking Baba? Hmm? what's your relationship with Baba? I was I work with him on preservation of heritage and culture. That's what I used to do. I what, was the what coach. Would you like to be with him? My father. He was a father to everybody, not only to me. He helped everybody. He's a mentor. So, great man. Okay, okay. Ayawale ìyá Tiago ó ní abásọ̀rọ̀ tán tó jẹ́ ìkan lára àwọn PA bàbá wa aláàfin cultural ambassador a ti wà nínú ààfin báyìí ìyá wa báwo ni ẹ ṣe jẹ́ nínú ààfin yìí. mo jẹ́ kánú tó kọ́ ọmọ ọ̀yọ́ láàfin ọmọ aláàfin ọ̀yọ́. báwo wá ni ìṣẹ̀lẹ̀ yìí báwo ló ṣe mí lára yín. àtàdá ikú bàbá yèyé bàbá mi àtàdá àtàndá ṣe bẹ́ẹ̀ ó lọ bá àwọn bàbá rẹ̀ ni ọ̀run rere fún olórí ọ̀run dẹ̀dẹ̀ náà ní òdẹ̀lẹ̀ fúnra rẹ̀ eyín sí lọ láfárá pòpòdó sí lọ nísàrẹ̀ àtàndá ṣe bí eré bí eré ó lọ bá àwọn bàbá rẹ̀ tayò lóde ọ̀run àtàndá ti ṣe bíríbírí àtàndá ti sọ fún wa bàbá mi sọ ní bíi ọ̀sẹ̀ méjì sísìn ó pè wá ó ní òun rí bàbá òun tó pe òun o pé ó ti tó kóun máa bọ̀ àyà mi já ẹ̀rù bà wá pé ẹ̀rí bàbá yẹn rí lì ó ní òun rí bàbá òun ní àṣẹ ó sì pé òrìṣà ni ẹ́ ṣùgbọ́n Ṣàngó ni aláàfin aláàfin ni Ṣàngó ibi ẹ̀rù àtọ̀dá ti bà mí ọjọ́ jakuta, ọjọ́ jakuta, tí ó jẹ́ òòṣà Ṣàngó ọjọ́ náà làtọ̀dá